asalaamu alaykum wa rahmatulahi wa barakatu o gbọ́ ẹnìkan màá ló sọ̀rọ̀ rẹ fún mi wípé o máa ń rojọ́ ara rẹ káàkiri fún gbogbo èèyàn wípé o máa ń sìdí rẹ fáà káàkiri fáwọn èèyàn kan máa wòdí rẹ o contract tó o ti tẹ̀ lọ́wọ́ owó tó o ti gbà tó ti ń rè káàkiri fún gbogbo ayé ọ̀rẹ́ mi ọ̀ àtàtà mo máa fẹ́ gbowó kan lọ́la ní báǹkì ẹ̀rí rẹ̀ ń pa mí àbí bọ̀dá mi o àǹtí mi o mo àfẹ́ gbà nǹkan lọ́la ẹ̀rín rẹ̀ ń pa mí sáwọn àfa àdúgbò rẹ̀ àbí mọ́mọ́ àdúgbò rẹ̀ sí wọn kàtàn Yusuf fún ọ ni tó o bá ti gbọ́ rí pé wọ́n jókòó ni kí wọ́n ka ìtàn Yusuf fún ẹ nínú sọ́láṣù Yusuf àlá ló láwo ló bá ní yàrá bá ti إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيت أم الساجدين bára mi mo mà lára kan mà ní o mo rí àwọn stars àwọn nebulas sun wọn wà ń forí balẹ̀ fún mi kẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run àná bí ọlọ́run tí bàbá jẹ́ ó ti mọ̀ wípé ah ọmọ yìí gbogbo ayé ní padà forí balẹ̀ fún tó bá dọ̀la ìyẹn ńlá kan ní òjẹ́ lọ́la gẹ́gẹ́ bí bàbá sí ọmọ bàbá ní ẹ wọ́mọ yìí dákun ṣàánú mi látàkùsọ́sọ òyàkà àlà ẹ̀wàtíkà sóni tó sọ fún mi lónìí o ò sì má sọ fáwọn àǹtí rẹ má sọ fáwọn bọ̀dá rẹ má sọ fáwọn ọmọ àwọn ọmọ ìyá rẹ o tó ń torí ọlọ́run má sọ fún wọn o Yusufu ò gbọ́ o àwọn kan ní Yusufu kọ́ ló sọ fún wọn wọ́n yọ gbọ́ ni àmọ́ àti wọ́n yọ gbọ́ àtó sọ fún wọn wọ́n sá gbọ́ Allahu akbar lọ́ba tí ń rẹ̀ ṣe pé gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá jẹ́ fẹ́ jẹ́ mùsùlùmí gidi ó yẹ kí wọ́n gbà fún kádàrà ni ìgbà fún kádàrà yóò jẹ́ kí gbogbo aburú tọ́lọ́mbà kọ mọ́yàn àbí àìríjẹ àìrímu tọ́lọ́mbà kọ mọ́yàn yóò change tó bá rí tẹni tó fẹ́ da tó tó ń ṣe tó bàá jẹ́ lọ́ba rí i pé bàbá wa nífẹ̀ẹ́ Yusuf jù wá lọ yusufu àhóhù ahabu ilá àbínà minna wọ́n ti síbẹ̀ gẹ́gẹ́ bí ìka gẹ́gẹ́ bí aláburú ẹni tó láburú lọ́kàn sí ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ pa yusufu lọ́ba sọ fún baba farsul ma'ana gadan yarta wa yal'ab wa inna lahu lahafizun bá mi ó sì fi Yusuf lẹ̀ fún wa lọ́la ká jáde ká lọ ṣe fàájì hmm? ká lọ ṣeré lórí pápá Allahu Akbar ọfẹ tán jáde ọfẹ tán pa bàbá ní ah wa inni la yahzununi an taz'abu bihi inú mi ò dùn pẹ̀lú pé ká ẹ mú un lọ ara mi ò yá pẹ̀lú pé ẹ fẹ́ mú un lọ yìí wa khafu an ya'kula az-zi'b àmọ́ mo tún bẹ̀rù wípé ìkòkò tí máa ń jẹ egun jẹran <laughs> àfọ ní ń bọ̀ wọ́n ní pé ironically ni anabi yusufu bàbá rẹ̀ fi ń sọ̀rọ̀ wípé bàbá rẹ̀ ti mọ̀ wípé àwọn tó jẹ́ fámìlì rẹ̀ yìí àwọn tó jẹ́gbọ́n rẹ̀ yìí ìkòkò ni wọ́n wọ́n lè pa kílọ̀ tó mọ́ wọ́n lè pa sójú ọ̀nà wọ́n lè pa sínú igbó Allahu Akbar èsì tó máa fún bàbá ní pé à fílẹ̀ ìkòkò wá sí wá jẹ́ ìkòkò lè jẹ́ náà ibi táwa wá ìkòkò lè jẹ́ bàbá ẹ fílẹ̀ ẹja jẹ lọ ẹ fílẹ̀ bàbá mú Yusuf dénú gbó tán ọmọ dénú bàbá ní uqtulu Yusufa aw turawu ardan yakhlu lakum wajhu abikum Allahu akbar ẹja pa Yusufu wò àbí ká jù sínú kòtò yìí hmm? ká jù ú bẹ́ẹ̀ ọba mú Yusufu lọ́ba jù ú bẹ́ẹ̀ o ọba fi ilé lọlé ọba mú aṣọ wọn fi ẹ̀jẹ̀ yìí lára àtàwọn bìkọ̀mísìn fàtàwọn bìkọ̀mísìn bìdámín kẹsìbìn lọ́ba mú aṣọ kan dé tó ṣe pé ẹ̀jẹ̀ nǹkan mí ní ń bẹ lára rẹ̀ kì í ṣẹlẹ̀ Yusufu àmọ́ aláburú wọn nǹkan kílẹ̀ di ọ̀sán kí àárọ̀ di ọ̀sán nǹkan kí àárọ̀ kó di òru lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀nà ni wọ́n máa fi ń ba yíyan jẹ́ ó ti gbàgbé pé ẹni tó lọ́wọ́ bá pa ẹni tó lọ́wọ́ bá fúnlẹ̀ mọ́ kò sẹ́dá kan tó lè fúnlẹ̀ mọ́ pété wá jù sí làwọn kan tí wọ́n ń rí àwọn tí ń rìn lọ́wọ́ á rí lọ́ba gbé ah ọmọ rèé nígbà tí wọ́n wá gbé Yusufu yìí ó gbé lọ sáàárín ìlú bòmíì ẹ àwọn kan ní Egypt tàwa yìí náà ni àwọn kan ní Misro mi lọ́lọ́run sọ àmọ́ ó súnmọ́ eighty percent pé Egypt tàwa yìí náà ni Cairo tàwa yìí náà ni arákùnrin kan tó lówó lọ́wọ́ wá rà lọ́wọ́ àwọn tó rí Yusufu nù ni, ó wà rà lọ́wọ́ wọn bí kí mọ́tò nà kẹsà pẹ̀lú owó kékeré kan nígbà tó wà rà tán tó wá gbé délé ìyàwó bá ní à ah, ìgbọ́dọ̀ ti rọ́ọ̀mọ́ ìgbọ́dọ̀ ti rọ́ọ̀mọ́ yìí nígbà tí tí ó gbé ọmọ máa sọ̀rọ̀ Allahu Akbar sórí wo tó bá lágbára láti ṣe dáadáa fún yẹn tó rẹ́ nìkan tí yà ń jẹ ìwọ sì ní òbújẹ́bùdànù ò sì ṣe fún torí pé ọmọ tó fẹ́ ṣe fún nǹkan fún yìí ò mọ̀ọ́dún yẹn tí ó di lọ́la bóyá àwọn ni yóò padà gbé àwọn ọmọ yẹn sókè lọ́la ò tí ì mọ̀ arákùnrin bá sọ fún ìyàwó rẹ̀ pé ákèrè mi mà sọ àhù dákun torí ọlọ́run ọmọ tó ń wò yìí àmọ́ nílò tọ́ jẹ́ o ọjọ́ ọ̀la rẹ̀ níjà wò ó má jà wò ní o ákèrè mi mà sọ àhù asa an yanfa'ana aw nattakhidhahu walada Allahu akbar sọ̀rọ̀ ọmọ tó ń wò yìí ó súnmọ́ kó wúlò fún rárá o má sí báṣubàṣu o iṣẹ́ tó lè ra àwọn tó kù má ràn akérèmí mọ̀ sí wàhù ọmọ tó ń wò mí ìyá mi tó ń wò mí bá mi tó ń wò mí akérèmí mọ̀ sí wàhù ọmọ tó rí lẹ́gbẹ̀ẹ́ títì torí kò ràn wọ́n lọ́wọ́ dákun ràn wọ́n lọ́wọ́ o torí pé a kì í wè ní ọ̀la máa wò ó asa anyẹ nfa àná ó súnmọ́ kó di ẹni tí ó padà ràn wá lọ́wọ́ lọ́la torí àti ìmọ̀ tí ò jẹ́ àti tí ìmọ̀ táwa náà ń lọ lé ní àwọn nàtàkìsà òwò nàdàn àbí ká tiẹ̀ mú lọ́mọ gan ká sọ̀dọ̀ ọmọ wa allahu akbar kàtàkì e kama kanna yusuf fil ard bá gba yusuf láyè rẹ o àwọn tí wọn tún rò kó yá àwọn ti pa àwọn ti jù sínú igbó ìkòkò ti jẹ́ ọlọ́run ní ara màá yè é má wà dáàkà rọ̀bùkà wà máa kọlà ẹni tí wọ́n ti fẹ̀yìn táwọn ayé ti kẹ̀yìn sí ọlọ́run wa ní à ẹ̀yin lẹ kẹ̀yìn sí mi ọlọ́run ò ní kẹ̀yìn sí ìwọ tó mọ̀ bàjẹ́ tó máa yẹn bàjẹ́ ó mọ̀ sàsí hmm? ó mọ̀ yà ń wèrè máa ṣe lọ tètè jáwọ́ ńbẹ̀ o tètè jáwọ́ ńbẹ̀ ọ̀rọ̀ yìí fẹ́ kọ́ wa yìí pé alhabibul ba'id khairun min al-aduwwil qarib orí ní táwọn ọmọ Yusuf sọ ọkùtòlù ẹ̀pá àwọn tó wọn sọ ọmọ ya rẹ̀ ohun tó sọ fún akiri mímọ̀ sí wa hù ẹja ronú ọjọ́ lára rẹ̀ ẹja wọjọ́ lára rẹ̀ ẹ má da fìyà jẹ orí báwọn ọ̀rẹ́ àwọn ọmọ ìyá wọ́n fẹ́ pa ọ̀rẹ́ àwọn tí wọ́n kì í ṣe ọmọ ìyá rẹ̀ wọ́n ní àtọ́jú rẹ̀ ó rí pé ọ̀tá ń bẹ́nu ọ̀rẹ́ ọ̀rẹ́ ń bẹ́nu ọ̀tá ẹlòmíì ò ní súnmọ́ ẹ yóò sì nífẹ̀ẹ́ ẹlòmíì sì lè súnmọ́ ẹ ó lè jẹ́ ẹgbọ́n rẹ ni ó lè jẹ́ àbúrò rẹ ni ó lè jẹ́ ọmọ rẹ ni tí ó sì jọta fún ọ